congratulations Yorùbá nation new nation Yorùbá nation new nation ẹ bá mi hashtag ẹ bá mi pariwo ẹ síta ẹ bá mi gbé e síwájú tẹ ipe ó ti bọ́ sí gbogbo àgbáyé ó ti wọ committee of nations lágbàáyé gbogbo àgbáyé ti ń congratulate Yorùbá nation ẹ bá mi gbé e síta bẹ́ẹ̀ ẹ máa bá mi sọ ní gbogbo ìṣẹ́jú gbogbo ìgbà láti ìṣẹ́jú yìí lọ congratulations yorùbá nation new nation lónìí even america mo máa ń sọ ìgbà táwọn náà fẹ́ gba òmìnira wọn àwọn kan wọ́n takú ni pé àwọn ò ní gbà in fact ibi tí ó yẹ tí ṣe bá rí ibi tọ́lọ̀ ní agbára dé ṣe rá àwọn ìlú tán takú yẹn di ọ̀la wọn ò bá àwọn ìlú tó ṣáájú yẹn di ọ̀la wọn ò bá àwọn ìlú tó dìde tán sọ pé àwọn fẹ́ jẹ òmìnira àwọn náà sì wà wájú ní àpapọ̀ amẹ́ríkà yẹn ṣẹ́rẹ́ àwọn tí wọ́n láwọn ò dá sí yẹn dí ọ̀la o ìlú wọn sì wà ń bẹ̀ o ó wà ń bẹ̀ kò tó àwọn yẹn so definitely ẹni tó bá jẹ́ pé ó rìnrìn àjò lòun ò rí ọlọ́run máa ṣèdájọ́ ọlọ́run máa dá oníkálukú lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹ̀ lórí ìrìn àjò yìí ọlọ́run máa dá oníkálukú lẹ́jọ́ nígbà tẹ́ bá lẹ́ ń dájọ́ àwọn èèyàn yín ipò tẹ́yìn lọ́rùn pé kí ìran yín parun ah <laughs> ẹ̀dẹ̀ wá ń gbéra ẹ̀ ń pa irọ́ irọ́ lóríṣiríṣi irọ́ àkílódé mo mọ̀ yín rí ni kì í ṣe pé mi ò lè gbogbo yín lápapọ̀ yín pátá tí n bá ní kí n ṣí yín ní aṣọ tí ò ń ṣe irọ́ ẹ̀rọ ọlọ́run á bà yín ẹ̀ kórí wọlé ẹ̀ ní jáde táyé máa fi parẹ́ gbẹ̀mí òun rí ìrìn àjò bẹ́ẹ̀ yẹn kí ló kàn mí pẹ̀lú ìgbésí ayé yín kí ló kàn mí pẹ̀lú ibi tẹ́ ẹ ti ń bọ̀ ibi tẹ́ ẹ ń lọ kò kàn míì tí ò bá sọ̀rọ̀ yorùbá nation mo fẹ́ mọ̀ yín ni àbí mo fẹ́ bá yín sọ̀rọ̀ táyé dẹ̀ máa fi parẹ́ mi ò ní bá yín sọ̀rọ̀ mi ò ní bá yín sọ̀rọ̀ táyé máa fi parẹ́ torí ẹnikẹ́ni tó ń tako ìran ẹ̀ ẹnikẹ́ni tó ní kí ìran kó parun ẹnikẹ́ni tó ní kí ìlọsíwájú má sí fún ìran láyé mi ò fẹ́ mọ ọ̀rọ̀ ẹni kó wà láàyè ẹ̀ àwọn tó dúró lórí òtítọ́ àtò àpọ̀ láàrin ara wa àpọ̀ ó ta wa ó ti tó ìyẹn náà tó ó tó dáadáa ṣé ẹ mọ̀ pé ẹ dájú ṣá tí ẹ bá mọ situation on the ground ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ó le gidi ara ni ọ̀tá àwọn èèyàn gidi òṣìṣẹ́ bá àwọn ọ̀tá àwọn èèyàn gidigidi ní tí ò yẹ kó wà nílẹ̀ Yorùbá kí la ló dé tó fi wà nílẹ̀ Yorùbá èmi mọ̀ ni kì í ṣe pọ́n sọ fún mi mo mọ̀ ni pẹ̀lú ẹ̀rí lọ́wọ́ pé kò gbọdọ̀ sí òṣì nílẹ̀ yorùbá in fact mo mọ̀ débi pé kò gbọdọ̀ sí ní àpapọ̀ ibi tán pè nílẹ̀ nàìjíríà mo mọ̀ débẹ̀ mo mọ̀ àṣírí yẹn débẹ̀ kí wá ló dé tí wọ́n wá ní pé kọ́mọ yorùbá máa lọ ẹ̀yin wá ń takò ọmọ yorùbá kò burú ẹ continue kò sí iṣẹ́ tó lè ràn yín o ọmọ yorùbá lọ lé a dẹ̀ máa gbẹ̀rẹ̀ ìjọba